بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله نتكلم عن شرح أركان الإسلام الخمسة adúgbò fún ọlọ́run ọba àlekèrè أصو báyìí a sọ nípa àlàyé lórí àwọn tí ń jẹ́ erigun islam البناء بناء الإسلام بني الإسلام على خمس يعني خمسة أعمدة لو أسقطنا عمود انهار البناء. إسلام تاوي بي لناني إسلام يتوافي وي ilé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 a gbọ́dọ̀ ṣe àfi kó jẹ́ pé pẹ̀lú òfin tọ́nà ọba àlékè ọlá làálẹ̀ tó fi ran nabi sallallahu alaihi wasallam sí wa ló fi jẹ́ pé nu oju se muslimin kó gbà pa nabi sallallahu alaihi wasallam kó ji jíṣẹ́ ọlọ́run ni òun ni pé gbogbo ẹ̀sìn tó bá ti fẹ́ ṣe kó mọ fini bi sa nabi ló ní í ṣe. الركن الثاني من أركان الإسلام إقام الصلاة لم يقل عليه الصلاة والسلام الصلاة لماذا؟ حتى تأتي بالصلاة قائمة مستقيمة على الوجه الذي أمر الله سبحانه وتعالى بشروطه وأركانه وواجباته ومكملات السنن وتنتفي عنك مبطلات الصلاة eléyìí tí ń jẹ́ ìpín kejì nínú àwọn ìpín àbí òpó kejì nínú àwọn òpó Islam òun ni gbígbé ìrun dúró anábì ò sọ pé ìrun lásán kò ní àsọ̀láàtù lásán bí kìí ṣe pé ó lo gbígbé dúró fún un ìtumọ̀ eléyìí ni pé ìrun tí ọlọ́run ọba àlekèlá ń fẹ́ ká kí ó ní oríṣiríṣi àwọn èròjà àwọn májẹ̀mú bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí ó gba wájú rẹ̀ àwọn tí ń jẹ́ sẹ́ ọ̀ràn yẹn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ àwọn nǹkan míì tó jẹ́ pé iṣẹ́ súnà súnà nábì sallallahu alaihi wasallam ń bẹ nínú òrùn yìí ìsìn bẹ nínú òrùn yìí àwọn nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe tí ó gbé dúró bí ṣe ń bẹ nínú òrùn yìí ní tí ó tún rẹ̀ ṣe bí ṣe ń bẹ nínú òrùn yìí tí ó bàjẹ́ káwá wá الثالث إيتاء الزكاة ولم يقل الزكاة لأن الزكاة لابد تؤخذ من أموال معينة في زمن معين إلى طائف الأصناف الثمانية بمقدار معين ànábì tún jóye wa nínú àlàyé tí ń sọ fún wa nípa pé òpó ẹlẹ́ẹ̀kẹta òun ni ọ̀rọ̀ yíyọ ẹ̀zàká kò ní zàká lásán tí ń jẹ́ ẹ̀zàká yíyọ ìdí ni pé ìpín dúkìá wa ó ní òdiwọ̀n irú èwo ni n tá a fẹ́ yọ ń bẹ ó sì ní ìrùran àwọn nǹkan tá a fẹ́ yọ ó tún wá láwọn àsìkò tá a mọ̀ ń yọ bó sì jẹ́ pé àwọn ìsọ̀rí àwọn èèyàn àwọn ìpín àwọn èèyàn tọ́lọ́ wọn fẹ́ ká yọ eléyìí fún kò ju mẹ́jọ náà lọ gbogbo àlàyé yìí ni ó papọ̀ sí gbólóhùn ìta zakata nàbí wí ni òfin wí nǹkan míì káwọn májẹ̀mú yẹn fi pé láàrin àwọn ọ̀rọ̀ yìí. ar-rukn ar-rabi' sawm ramadan. èyí tí ń jẹ́ òpó àbí orígun ẹlẹ́ẹ̀kẹrin nínú orígun tí islam dúró lórí òun náà ni ìgbà àwẹ̀ ramadan. الركن الخامس حج بيت الله الحرام لمن استطاع إليه سبيل èyí tí ń jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni kí a ronú kí a dìde ní àti ìlú wa láti wá sí ilé ọlọ́run ọba àlìkẹ́lá láti wá sí hajj fọlọ́run ọba àlìkẹ́lá àmọ́ pẹ̀lú májẹ̀mú tí èèyàn bá ní ìkápá